tètè mi tẹ̀ ń wò yìí olórí burúkú nìyá táwọn fi kángbà tí mo kéré wèrè ni wọ́n ìṣekúṣe náà fẹ́ kí n máa ṣe látìgbà tí mo ti kéré ọlọ́run ló yọ mi kí n tó bára mi lórí street ọ̀tọ̀ ní nǹkan tí n bá máa ṣe káàkiri ìyá táwọn fi ká lójijì wọn kàn déédéé ṣe báyìí sí mi ni wọ́n ṣe double cross mi nbìkan nìyẹn náà bá ní ìyá táwọn fi ká kí ló ṣẹlẹ̀ wọ́n bá ní ètè mi ó dàbí pink lips ó dàbí ti fb náà bá ní owó àwọn káwọn ṣámì ní ètè gẹ́gbẹ́ àti ìgbà yẹn ló ti wá sí mi lọ́kàn kí n máa kùn ní dúdú torí mi ò fẹ́ fi ṣìnà bá ọ̀run jẹ́. máa ah! fọwọ́ kan bẹ̀rẹ̀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 wọn o sọ bẹ́ẹ̀ mú gbọ́ bẹ́ẹ̀ o alájẹṣẹ́kù alájẹpamọ́lẹ̀ ní dájọ́ jẹ́ nítorí ọ̀nà ọ̀gbọ́dọ̀ ṣe é fún mi. okay it's okay please it's okay. Yamija Yamija gidi gan ni. Ẹ má fi. Eh, eh, eh, Kíjókòó. Ṣé All right. Inú wa dùn lọ́pọ̀lọpọ̀ láti rí màmá wa láàrin wa ní ẹ̀sìn. Ẹ mọ̀ kan lẹ́ẹ̀kan sí, ẹ jẹ́ ká tún kí àwọn màmá wa káàbọ̀. all right? Please. Yabinja. Madam, ẹ are ti yé yín now. Ó ti ó ti yé mi, ó ti yé mi. Àti chairman, ṣé ká continue? Ẹ continue, All right, Eshie. Our mama màmá wa tarí láàrin wa lénìí. Wọn ò rọjọ́ mùsùlùkùn, ìrìnwọ́ pọ̀ gan-an. Wọ́n ṣe làwọn òbí tán fẹ́ dé, wọ́n ṣe làwọn make everything snappy and ni láti jump protocols gan. Ẹ jọ̀ọ́ ta ló question ẹyọkọ àbí méjì tó fẹ́ bí àwọn màmá wa. Ẹ já bẹ̀rẹ̀ láti bí. Ṣé gan-an dùn láti rí màmá ní àárín wa ẹ káàbọ̀ sí àárín wa ṣùgbọ́n ìbéèrè kan tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín ni pé báwo ni ẹ ṣe ń ṣe àwọn ìgbòkègbodò yín pàápàá láàárín ẹbí láàárín ara àti pé báwo lè ṣe ń ráyè ti ara yín gangan mà. ó ti tọ́ ẹbí kò kọ́ta pé òun lè ṣe bíbá yìí nìyẹn ẹbí kò kọ́ta pé òun lè ṣe bíbá yìí nìyẹn tó bá ti ṣe bẹ́ẹ̀ kí ẹ bá gbẹ́mí ṣépè kọ́lá ní bukọ́ náà ìkọ́sọ́ pé kábí ló kọ́ sódò. iye ẹ̀ ló máa kọ́ sódò. kò sọ bẹ́ẹ̀. kò sọ bẹ́ẹ̀. rárá kò sọ bẹ́ẹ̀ kò sọ bẹ́ẹ̀. ta ló tún ní ìbéèrè. ọ̀rà ah, ẹ jẹ́ ká mú láti bẹ̀rẹ̀. ìbéèrè tí mo ní fún àwọn ọmọ mi wà ní wípé báwo ló ṣe ń ṣe nínú ilé ojúṣe ìyá àti ti bàbá tó dẹ̀ ń balance tó pa gbọ́ pé wọn ò lọ́kọ so báwo ló ṣe ń ṣètò ìgbẹ́dẹ̀ fi ń gún régé. eléyìí eléyìí eléyìí tó ṣe pọ̀ irùngbọ̀n irùngbọ̀n bukọ yìí ẹ ṣẹ́tìrì ó ń bèrè lọ́mù pé ṣé mo lọ́kọ̀lé àbí mi ò lọ́kọ̀lé ṣọ́tì ẹ̀yìn ṣẹ́tìrì bẹ́ẹ̀ ṣẹ́tìrì mi yìí mo fọ́ ìgbọ̀n gbàdúrà ní mundial o mo fọ́ ìgbọ̀n mo pírìtì mo ga ó lè sí pẹ̀lẹ́ bẹ́ẹ̀ mo sí pẹ̀lẹ́ bẹ́ẹ̀ o mo sí pẹ̀lẹ́ bẹ́ẹ̀ ṣọ́tì ẹ̀yìn lè sí àwọn pápá kọ́kọ́ fẹ́ láàárọ̀ wẹ̀rẹ̀ gidi ni ẹ̀bí kan ṣé wẹ̀rẹ̀ kún ẹ̀ tó ọlọ́run bá mi lẹ́ni rẹ́rì rẹ́rì ẹ tó máa fẹ́ sórí burúkú kó rẹ́rì o ẹ tó máa fẹ́ gbẹ́bọ́ sọ́dún kó rẹ́rì o. All guys, let's let's move. Let's... mo máa rò pé gbogbo rádaràdà eléyìí tó ń ṣe lọ́sẹ̀ tó kọjá ni. òun ló fẹ́ bá mi ṣe. tẹ́ ẹ bá ṣàkíyèsí mọ́tò yìí ó ti kọjá lẹ́ẹ̀kan òun ló tún ti ń padà bọ̀ yìí ló wá. ọjà náà mi fẹ́ sọ nìyẹn o mo ti rí o ti kọjá tẹ̀tẹ̀lẹ̀ o o tún yí padà. o ti kọjá orí tó kọjá lọ báyìí lẹ́nu ah, o tún tọ́ padà wá. desmond Sàámú kọ́ ni mò ń wò yìí Sàámú nìyẹn ẹ jẹ́ kí n bọ́lẹ̀ kó lè mọ̀ pé mo kó lè mọ̀ pé mo rí omi. ìjọ torí ọlọ́run ẹ má bọ̀lẹ̀. ẹ kí bọ́ṣọ. nínú nínú màmí ní kẹ bọ́ṣọ ó kẹ má bọ̀lẹ̀ àwa ní kẹ sọ nǹkan tẹ bá fẹ́ kó ṣẹlẹ̀ ká lọ sọ fún un. ẹ kí má bọ̀lẹ̀ kí má bọ̀ sílẹ̀ àwa ní kẹ rán ẹ ẹ Desmond ọmọ kan tó ṣẹlẹ̀ ìwọ kan ló bá mi fún ní hundred thousand kó wá béèrè àdírẹ́sì ẹ̀ kó lè mọ̀ wípé level mi tuntun change ó ti change finally tí ó ti yé nísìnyí kó wá ló bá mi bá kó wá fún hundred thousand kó wá béèrè àdírẹ́sì ilé ẹ̀ ló bá mi ṣe yìí. kí n lọ fún ní hundred thousand kí n dẹ̀ béèrè ibi tó ń gbé. ah má fọ lójú ojú má fọ lójú ojú yẹn gangan ni mo kó jẹ ojú yẹn ni mo kó jẹ bí ndomi. mi sọ pé mo fẹ́ fọ lójú mo ní kí n lọ fún lówó kí n dẹ̀ béèrè àdírẹ́sì hmm, má jẹ́ kó rí mi o má jẹ́ kó rí mi o. èèyàn ah, kan ti bọ́ lẹ́nu ẹ̀ ẹ wo ẹ pretend bẹ́ẹ̀ ni pé ọmọ pé èèyàn wà ń bẹ. lè lọ Sàámú yìí ò gbọ́dọ̀ lọ àwò mi ni o Sàámú yìí ò gbọ́dọ̀ lọ àwò mi ni o ò gbọ́dọ̀ ṣàwò àwò àwò ah! kó lè lọ. ẹ rọra o ẹ ǹlẹ́ o ṣe báyìí ni mò ń kí. ẹ rọra kí ló ṣẹlẹ̀ ta ń béèrè. Adami ní kí n fún yín ní owó ìkíndẹ̀ béèrè àdírẹ́sì ibi tẹ́ ń gbé. Ta ni? Èmi? Fẹ́mi lówó, owó kíni? Sàmú, kí ni mo ṣe fún ọ tó fi fún mi lówó? Màdàmú wo? Ọwọ́ ni mọ́tò. Sàmú, ẹ gbowó ná. Nígbà tí bí mo màdàmú tó ń sọ, àní kò gbowó ná. Gbowó ná. Owó ìpọ́ ọgbọ́n mi lálẹ́. Ẹ ẹ ó ti ń gbà. Wọ́n ní kí n béèrè àdírẹ́sì ibi tẹ́ ń gbé. Àdírẹ́sì ibi tí mò ń gbé ìyẹn màdàmú. ẹ dúró màdàmú wọn dùn wọn ní kí n béèrè àdé ẹsìn ẹ mọ tó ṣẹlẹ̀ ẹ mọ tó ṣẹlẹ̀ ẹ jẹ́ kí n lọ rí màdàmú. ẹ má wọrí ìbílẹ̀ ń gbé ẹ má. amúpápá ni mò ń gbé. nọ́mbà kíni. ilé mi ò ní nọ́mbà o mm. àbọ̀tẹ́ ìbá ti dá amúpápá ìsọ̀kọ́ ẹ̀ béèrè sáà mo mọ popular gan àwọn èèyàn mọ̀ mí gan bẹ́ẹ̀. ṣe ti gbọ́ ó popular gan bẹ́ẹ̀. ṣe ah, tí ó mọ̀ mi o lámúpápá. Mm. bẹ́ẹ̀ ni màdàmú ẹ̀gúsẹ́. Ah. sẹ́dá kẹ́ dúró síbi tẹ́ wà yẹn àbí kẹ́ padà síbi tẹ́ ti ń bọ̀. Ah. Ah, Sàámú young man be careful. Sàámú wọ́n ní kò ní ìdí. be careful okay ẹ ṣọ́ ara yín. Sàámú Sàámú Sàámú ó ní o padà ó ní o padà ó ní kò padà kó má wọrí. Sàámú ò lè rí kankan. gbogbo ẹ lò dúdú ẹ ò lè rí inú ẹ. Sàámú. ṣé o ti fún. yes ma mo ti fún ní owó tẹ ní kí n fún ó ní wípé àmúpapá lòún gbé olóhùn mú gbó. kò sọ pé mo mú gbó ó ná mú pápá. àmú pápá. àmú pápá olóhùn gbé àmú wọn bẹ dáadáa kò sí wàhálà. Sàámú ọwọ́ ti bá ìwọ kẹ. ẹ ra ma ẹ ká sọ ma ọ yes ma ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ ẹ jọ máa tálẹ bí ẹ ká sọ gbogbo lè ń kọ dádì yìí ń kọ wà níbi tó ti ń ṣiṣẹ́ yẹn <laughs> báyọ̀ bá kíyàn ní ọ̀dọ̀ tí bàbá àṣẹ máa ń kí àwọn èèyàn nìyẹn ẹ pẹ̀lẹ́ ẹ jọ Sàámú ni mò ń béèrè. <laughs> bùrà Sàámú kí ló ṣẹlẹ̀. wọn ò sí ilé mà. kí ló ṣe wọn. àwọn ò sí ilé kò sí nǹkan tó ṣe wọn. wọ́n ṣèyàwó lé nìyí. ìyàwó <laughs> kóyà má ṣèyàwó ni o ah. kóyà má ṣèyàwó ẹ jọ ń bọ̀ lọ Sàámú ni mò ń béèrè. wọ́n jáde ni mà wọn ò sí ilé. ẹ wọ́n jáde wọ́n ti kó kóòmì. ara wọn kúrò ibi náà ló ń gbé òun ò sí ilé báyìí. ó ti jáde wọ́n jáde ṣé mo lè rí fóònù nọ́mbà wọn kó bá mi pè wọ́n. actually èmi wọn la jọ ń gbélé ṣùgbọ́n mi ì ní fóònù nọ́mbà wọn. ó lóun ò ní fóònù nọ́mbà wọn. ó ní fóònù nọ́mbà wọn. bẹ́ẹ̀ ni fóònù nọ́mbà wọn. jọ ṣé o lè mú mi dé ibi tó wà. mi ì mọ ibi tán lọ mà mi ì mọ ibi tán lọ. Eh, eh, ṣé ìyàwó ẹ nìwọ. Ah, ah. ìyàwó kẹ ọlọ́run máa jẹ <laughs> eh, ìyàwó bùrọ̀ sáàmù ah, ọlọ́run máa jẹ máa. ṣé olúbọ̀yì tàpọ̀ ṣe dànù yẹn ló fi dànù. ẹ ṣé ti yé nísìnyí má fẹ́ o kò sẹ́ni tó lè fẹ́ o kò sọ náà bẹ́ẹ̀ o. ọ̀rẹ́ mi tọ̀ lè fẹ́ bọ̀dà sáàmù. nǹkan tó wá ṣẹlẹ̀ ni pé nígbà tí ẹ rí fóònù ọbẹ̀ rẹ̀ nísìn èmi fẹ́ máa lọ àmọ́ tó bá ti dé ẹ bá mi sọ pé àwọn èèyàn ńláńlá èèyàn gidi hmm. àwọn olówó ìlú yìí wọ́n béèrè ẹ̀ o ti gbọ́ bàbá mi jíṣẹ́ ń pé mo bèrè ẹ̀ ṣé ti yé ẹ ṣe gan ọ̀dà ọ̀dà bọ̀mọ̀ ẹ Desmond bá mi fún one hundred thousand ah, wọ́n ṣọmọ dáadáa wọ́n tún ṣọmọ gidi wọ́n pọ́n mi lé ẹ wọ́n wà tó dáa sí mi. Ah, ó dàbọ̀ ó dàbọ̀ ó dàbọ̀. ẹ ṣe mà ẹ ṣe gan ni mo dábàá o ọkọ ẹ ṣe o ọkọ dábàá o. àṣé ẹgbẹ́ wọn ti lè wù nínú ẹni tó tóbi báyìí láìka ẹni gan ọmọ tó yan gidi báyìí wà lára bùrá sáà mi ò mọ nǹkan tó ṣẹlẹ̀ mo kàn láìkẹ́ mo kàn fọ́ fún ẹ ṣá mo ṣá láìkì bó ṣe bá múra ṣá pé àbúrò ẹ gan ni mi ìmọ̀ mo kàn fọ́ fún ẹ mi. ọlọ́ọ̀ ẹ̀rùn fún mi báyìí. ọ̀nà. <laughs> orí mi dẹ̀ wú <laughs> ṣé pé torí ẹ̀ máa ń fún mi láti ẹ̀ṣọ́. ọ̀nà. àtẹ́jẹ́ pé èyí ti wá dìde ìwà ẹ̀kọ́ rẹ́rìn rẹ́rìn rẹ́rìn sí mi. ọ̀nà mi. ẹ̀rù <laughs> ẹ̀rù máa ń bèbí tẹ́lẹ̀ bẹ́ẹ̀ máa ń rẹ́rìn ni kékeré rí lára mi tó ń pa ilé rìn. mo fọ́ ni o. Ah, ẹ ṣe gan o mm. ẹ ṣe o bóyá ọmọ ìlú kan náà dẹ̀ ni wá bóyá ẹ̀dẹ̀ mẹ́bí mi kan rí ẹ̀ mọ fẹ́ nígbàlà mm. ẹ ṣọ mm. ah, ẹ̀ dẹ̀ mi dín fọ̀ ah, ẹ̀ mọ kankan nínú wọn kò sí wàhálà hmm. ah, bóyá ọmọ ìlú kan náà dẹ̀ ni wá. ọ̀rọ̀ ọ̀rọ̀ haúsá lè mi mi ò sọmọ haúsá haúsá ni mi ní yàrá rẹ̀ wá ni mọ̀nà hàlà. daga kaduna wallahi. iyan gangan gari wana. hanya daga kaduna. gbagbagba kaduna. dan arewa sosai. èmi náà gbagbagba gbanú lẹ́kìtì ẹgbà. ó ga o ẹdẹ wà wọ apájú ẹ wọ ah, ah. apájú. báwo ni mo ṣe máa wá gain admission mo ti sọ fún ẹ tẹ́lẹ̀ wọn ò sí around bí a tó máa fi padà wá nírọ̀lẹ́ àbárọ̀ làwọn àti ìwà ń bí. kódà ah, eh. kò sí wàhálà má tiẹ̀ hang around mi ní kúrò bí. no no no no no o lè hang around o you can you can stay here o lè hang around àní kò àmọ́ tó bá ti dìrọ̀lẹ́ àbárọ̀ la wọn àti wà around ìgbà o lè hang around níbí. kódà kò sí wàhálà ẹjọ bá ń fi nọ́mbà yín síbi tẹ́ ẹ bá má ẹjọ ẹ ṣàlẹ láìkì mi. ó yà mú wa. mẹjọ ẹ kàn fi nọ́mbà yìí síbi sùn màá lè pè yín. Hmm. See? ẹ̀sìn gan. Mm. nọ́mbà mi gangan ni hotline mi. ó lélẹ̀ glo mm. lẹ̀ ń lò sàmú lórúkọ mi tẹ́ bá ti. kò sí wàhálà kò sí wàhálà. ṣé ẹ gbọ́. kò sí wàhálà kò sí wàhálà. ni nọ́mbà mi ni zero nine zero tí n bá pè mà ní sàmú. ẹ kò sí problem. ẹ jọ. kò ṣáà yes ma ẹ máa ń ti ẹni ẹni tó fẹ́ máa drive yẹn ó ti wà ní tàmà. ó fẹ́ máa lọ sílùú yìí. tó fẹ́ máa drive ma ó ti wà ní tàmà. ṣé no tó fẹ́ máa drive man tí ó fẹ́ máa drive yẹn oh, ó ti wà ń mọ́. driver bẹ́ẹ̀ni o ti wà ń ta ẹ lọ pọ̀ wá kó yọjú sí mi yes ma kó yọjú sí mi. èló ni gbogbo owó tó wọlé. gbogbo owó tó wọlé síbí máa ó jẹ́ two point seven million ma. ẹ wọ́n ti dé gan. mo ní two point seven million ma. ẹ two point seven million. two àti seven. bẹ́ẹ̀ni million. million bẹ́ẹ̀ni o ti rẹ́dì. o ti rẹ́dì. bẹ́ẹ̀ni o ṣé kò gbọ́dọ̀ jù. rárá mà kò gbóná. má jómi lẹ́nu máa pẹ́ ní o. ó fẹ́ jómi lẹ́nu má ah, jómi lẹ́nu ọ̀daràn. Ah, ah. ìyá táwọn. ẹ olówó orí mi sáwù sáwù yẹ máa lọ fún ọ. ìbọn kí ni rẹ̀ ṣe. wọ́n sọ ohun tí ó yẹ wò ní ìbò wọ́n sọ ohun tí wọ́n ayò wọ́n sọ ohun tí kí ló ṣe yìí wọ́n sọ ohun tí. ẹ gbà mí ẹ gbà mí ṣé mò ń lálàá ṣé mò ń lálàá yàtọ̀ ó dà pé mo ti rí mọ́sùn yìí mo ti rí ẹ̀rí ìwọ kọ́nà lọ fún mi tó fún mi lówó nígbà tí ń ta yòó tó lọ́dẹ ẹ̀kọ́ wà nínú mọ́tò má sọ fún mi pé yàtá wà lọ́dẹ. Desmond calm down calm down calm down èmi ni mo rán Desmond sí ẹ kó wá fún ẹ lówó ní mọ́tò. mo dáná. ó fẹ́ sáré ẹni wọlé. ẹ jọ̀ọ́ ẹni sùúrù ara mi ń gbọ̀ bí mo ṣe wà kọ́kọ́ dẹ̀ rú mi lọ́dún òótọ́ ni pé mo wáṣẹ́ wá bí pé mo wáṣẹ́ dráìvà wá síbí wọ́n dẹ̀ gbọ́ gàwá nínú ilé kó gbọ́dọ̀ jẹ́wọ́ lọ́lọ́ ìyá táwa ẹ̀yin náà lẹ́ẹ̀ káàrù lọ Dubai. Saamu. bẹ́ẹ̀ ṣe ti láti jẹta. Saamu mo ti wá ẹ̀ délé kò síbi tí mi ti wà níwọ̀n jíṣẹ́ fún ẹ lé pé mo ti wá èmi ni mo wà. mo dẹ́rọ̀ ẹ̀yin náà lẹ́ẹ̀ Ah. ṣé bí wọ́n ṣe tíátà bí ni wọ́n wá gbé yín jókòó àdúgbò mi ò rí kámẹ́rà mi ò dẹ̀rẹ̀ rú ṣé kì í ṣe wọ́n ṣe tíátà bí ìyá táwa rẹ̀. Sàámú jọ torí ọlọmọ àròkù mi ṣùgbọ́n kan tó sọ nísì oníkèmí lọ ta lè tèmi torí kiri mi ni mo nílé mo ní ìdí ẹ̀lẹ́ta. Eh, mo ṣe o gbọ́dọ̀ tiẹ̀ o ṣe gbọ́dọ̀ gẹ̀ tíátà tó tí o bá gẹ̀ tíátà tó bá dé pàdé yìí ti balance ibẹ̀ ti wà pa ti lówó ẹ wá ṣé agbára tẹ́ ẹ fi ṣe tẹ́ ẹ fi lówó ẹ lè fi ṣe kẹ́tì yín là ní ṣé bẹ́ẹ̀ tí yín ṣe máa bá kú ni bẹ́ẹ̀ ṣe máa bá kú lẹ̀ ṣe wáyé kára yé máa sọ̀rọ̀ kò jẹ́ pòun ara òun lẹ máa gbọ́. Sàámú Sàámú àlá tí mo lá àlá mi tí mo lá ó padà come true. ẹ wá ṣé kìí tẹ́ bá bí náà ṣé bẹ́ẹ̀ ṣe ń kóòpù lọ ni bàjẹ́ ẹ̀gbọ́n máa ṣe rí náà ẹ̀ tí ìwọ náà fẹ́ máa fi táyé ẹ̀ ṣe ẹ̀wọ̀n tí mò ń sọ mo ní báwo lo ṣe ṣe táyé yìí fi rí báyìí tó dẹ̀ fi ń dán báyìí báwo lẹ ṣe ṣe. ìwọ ẹrù ẹ kó lọ kó wa kò ti dé pé ọmọ agbé. ṣé wàá rí pé àlá tí mo lábàá yìí ó padà ṣe tí mo ní pé kinní kan ó wọ ọ̀nà ara mi ṣé ó ní pé padà wọlé báyìí. kí ni nǹkan yẹn ẹ má pè kinní kan kí ni nǹkan tẹ́ ló wọ ọ̀nà ara yín. ṣé mo ṣàlàyé fún ẹjọ́ pé kinní tó gùn báyìí ó wọ ọ̀nà ara ó dẹ̀ sílẹ̀ sá. tí bá gbọ́ yíye ọ̀pá mọ́sẹ̀ tèmi ò lè jẹ́ pé kó là òkun ti yín. Mami. Ẹ wo mami mo ti ń lọ o. Ah. O gbọ́ pé mo ń pè ní táwa ìyá ń kọ́. Bọ̀dá Sàámú, kí ló ṣẹlẹ̀? ọ oya oya oya ya ya ya ya wà ẹ pẹ̀lẹ́ ẹ rọra èèwọ̀ mú yẹ ni nbọlẹ èèwọ̀ ti mú yín. Sàámú Sàámú. ẹ pẹ̀lẹ́ hundred naira kò sí wàhálà kí ló ṣẹlẹ̀ ẹ máa ti dájọ́ yín pé ènìní twenty ẹ̀ẹ́dẹ̀ ti dá gbogbo ètò òkú tán kí ló ṣẹlẹ̀. láyé láyé mi ò jẹjà mi ò jẹjà rárá rárá atọ́jú wo mo ti sàn jàgbẹ́. ta ló ń bá yín sọ pé ẹ̀jẹ̀jà mo ní ẹ ò jẹ àjọ ẹ ò jẹ àjọ ẹ ti dáwọ́ àjọ pé ẹ ò jàjọ. <laughs> Eh, eh, eh, mi ò jàjọ. ẹ jàjọ. ẹ mo ti da pé ó ah! <laughs> ti da pé. wá ṣé àti kékeré náà ni ayé ìyá yín ti rí báyìí tẹ̀dẹ̀ wo wọn ni kò síbi tẹ́lẹ̀ gbé ya yín lọ́kàn lọ́wọ́ àtọ̀jú fún wọn ni ẹ bóyá kẹ́ gbé wọn lọ àgọ́ eegun. ó ti tó kẹgbẹ́nu sọ àbíkẹ́ omi gbóná omi gbóná kẹ́ ẹ̀ ó ti tó kẹgbẹ́nu sọ ṣáyé yín dà abẹ́jọ́ ní táyé ń fẹ́ dà kí ló dé tẹ̀ ń bú wọn ah, ah, after all ṣáàgùn ń bú gò ní. mami mo ti lọ. wèrè àti ẹ̀dùnkẹ́ lọ́wọ́ àwọn èèyàn tí wọ́n ń rọ́ṣọ̀ gígùn gígùn orí gbogbo skin yẹn ó dàbí ìgbàlẹ̀ ni. Sam. kí ni sọmọ ló bí. ẹ wo ẹ ìjà lọ o fẹ́ tẹ̀lé lọ. kò sí tẹ̀lé ta ni ọlọ́run ò ní jẹ́ kí tẹ̀lé owó ilé eh. èmi àfọ́mọ́ ń rú bí ọlọ́run má jẹ́ kí ah, ọlọ́run ọlọ́run má jẹ́ kí n rí bí eh, wọ́n máa bá yín sọ ìgbà tẹ́ máa ṣàwò. Sàámú. ṣé o ní bó ṣe ń wò mí nǹkan ṣe mí gidi gan. Hmm. Sàámú nǹkan ṣe mí o. òdìbà tẹ bá sọ fún mi mo ti rí bẹ́ẹ̀. ṣé ni mo sọ tí mo lálà mo wá rí i pé nǹkan yẹn ga ó ga ó yẹ ga ó tún wá dùn ó ṣe dùn báyìí ó kàn wọnú ara mi gbẹ. bí kí ni yẹn ṣe wọnú ara mi báyìí tó sílẹ̀ sára mi báyìí mo kàn jí ni ìtají nìyẹn mo kàn lọ́dọ̀ dọ́tọ̀ ni mo sọ fún o àmọ́ nǹkan tí mo rí yẹn ẹ eh? nǹkan wọlé sí mi lára. látọjú oorun eh, eh, hmm. nǹkan yẹn wá gùn. o gùn mo sọ fún dókítà pé. wọ́n dàbí pákó àbúdà bí igi. ẹ bí igi. irọ́ o dókítà ò sọ kò tí ì bá mi sọ èmi ò tí ì ṣàlàyé fún dókítà tán. kò dàbí boom mic. ẹ bí boom mic. ta ni yẹn. bí boom mic wọnú ara yìí. nǹkan tó gùn rẹ. ẹ ẹ o ogun dókítà wa sọ fún mi pé à ah, ipe àlá tó dà ni pé kò ṣàlà burúkú o pé ṣùgbọ́n kan tó máa ṣe sí ni pé kí lọ wá ẹni tó bá ga tó ga dáadáa tó ti wá ní nǹkan tó gùn dáadáa ìpè tí ó bá lè bá mi ṣe ìpè ẹ̀mí mi máa ó máa gùn. ẹ̀mí yín ò ní gùn. ẹ ẹ̀mí yín ò ní gùn. dókítà sọ fún ẹ tẹ́lẹ̀. tí n bá kàn yín kú ní ìmọye ọdún tọ́lọ́run sọ pé ẹ máa lò láyé ọlọ́run tó bá jẹ́ eighty lẹ fẹ́ lò tí n bá kàn yín kú ẹ̀mí yín máa wá sí forty. <laughs> dókítà náà sọ bẹ́ẹ̀ o ó ní tí wọ́n ti rẹ́ni tó gùn o pé kí n fọ́lọ́ o mo mọ̀ pé tí mi sọ kò ní yé yín àmọ́ bí ò ṣe yé yín bẹ́ẹ̀ kíkú yín bá tètè yà ní <laughs> ọlọ́run gan bí mo ṣe ń fọ́lò ni mo láìkì. ẹ fọ́lò ẹ mo tún wá láìkì. ẹ láìkì èmi máa hàn fọ́lò yín. eré ìfẹ́ ẹ̀ ti le jù eré ìfẹ́ ẹ̀ ti le. ta ló ń bẹ̀ ṣeré ìfẹ́ ta ló ta ló bá. Ah, ah, ah, kí ló máa ń ṣọmọkùnrin bá. máa gbẹ́sẹ̀rìn mọ́ yín lórí orí yín jàrúgàrú ta ló ń bá yín ṣeré ìfẹ́. sáàmù. àbí kí gún yín ní gòǹdì orí yín ti gùn fẹ́rù mi tí bá kọ́ ẹ̀kú kìrì máa gbé yín ni. sáàmù. Sàámú ojú mi sọ pé o fẹ́ mi Sàámú ojú mi sọ pé o fẹ́ mi Sàámú mi ò lè sùn mi ò lè wo torí ìfẹ́ o Sàámú kò sí wàhálà owó mi abẹ́ ẹ̀ ò lè lọ. ẹ wo ẹnìkan ló wá nísìnyí tí o tẹ̀ ti pè wọ́n dẹ̀ ní kí n gbé kí ní ìpè kí n gbé fún yín. ṣáwọn oní DSL ni. Ah, ọ̀la Sàámú o máa ń gbádùn yín gan. èmi gan máa ń kó ẹ̀mí èmi gan máa ń gbádùn ẹ̀ eh. gbádùn ẹ̀ gan ni. ẹ máa ń ṣe bí ẹni tí ó gbádùn Ọlọ́run ẹ wo ẹ gbà lọ́wọ́ mi mi lọ síbi kan jàre ẹ̀yin ẹ̀yin ló dá mi dúró síbi báyìí. èmi máa ń ṣe bẹ́ẹ̀ ní tí ò gbádùn. máa ń ṣe bẹ́ẹ̀ tari o. àlá ẹ má ṣe bẹ́ẹ̀ tari o gbà ẹ wo ẹ gbà lọ́wọ́ mi jàre ẹ̀yin lọ. <laughs> bíríkì. ṣé o máa wo sísẹ ṣoṣoṣoṣo ń bì wà ní sísẹ ò gbádùn kó o tó dàbí nǹkan tó fi ń ta yín ó rí bí nǹkan tó fi ń rin etí àtiwájú àtẹ̀yìn same same ní méjèèjì á sí èrè á mọ sáìsì nǹkan tó ń lò sáyà wàláì kò sí nǹkan kan bẹ̀ àbí kí n ṣe nǹkan tó ń gbé sáyà yìí bí òrombó wèrè ọmọ ó ṣèdí ṣúín pátá àdóore ni wọ́n jọ ń lò èrè káà ó dẹ̀ wò mí títí títí ó fẹ̀rẹ̀ sí èmi ò gbádùn èmi ò gbádùn ó dà kò sí wàhálà o. ta ló fàgbádá ránṣẹ́ lẹ̀ fún mi ṣé mo ní télọ̀ ní dépò tí wọ́n máa bá mi faṣọ ránṣẹ́. ẹsẹ̀ ìjọ ẹsẹ̀ èèyàn ṣé wọ́n wá ju òkú sínú yàrá mi ni mọ́tò ni ni ìyá ṣe ń hàn báyìí. ìyá táwa ìyá táwa ìyá táwa ìyá táwa kí ló ṣe yìí. Jerúsálẹ̀ tọrùn. orí mi ìlú mi ilé mi bí bá ẹkùn yìí. ikú yẹn lè máa kú o tó bá jẹ́ pé Ọlọ́run sọ pé ẹ rere ó pẹ́ ju aago mẹ́rin wọ́n máa kọrin yẹn fún yín o kí lè ṣe nù yàrá mi. kí lè ṣe nínú yàrá mi. ẹ pọ́sẹ̀ lè bẹ́ẹ̀dì mo jẹ́ kájọ sùn tó bá ti pé yẹn. èmi ò ní kó sùn sílẹ̀ lẹ̀. mo mọ̀ pé burúkú lè yí bẹ́ẹ̀ ti wá yóò lórí burúkú tó gbogbo eléyìí tí mò ń bá yín ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọ̀tọ̀ ni ibi tẹ́ wà yín sìn máa pa yín síbí máa gé yín wẹ́lẹ́wẹ́lẹ́ síbí kò dẹ̀ ní sẹ́ni tó máa rókù yín máa lọ dá sódò ni <laughs> báwo lè ṣe wọnú yàrá mi. ìwọ náà rí i pé ó dàlàrí mi lójú oorun ooo báwo lẹ ṣe wọnú yàrá mi. Eh, eh, wo ní sùúrù jẹ́ kẹsàn-án kọ́kọ́ fún ẹ ṣó ní bó ṣe ń wò mí èmi kọ́kọ́ ni mo wà o ṣó rí ẹ ọlọ́run bẹ lẹ́yìn mi o ṣó ti yẹ nìsín ṣó rí ibi tó fi kọ́kọ́rọ́ sí mo ti mú kọ́kọ́rọ́ kò bẹ́ o àbórí ń bẹ̀ mọ́ kọ́kọ́rọ́ ti so síwájú o ọ̀hún dẹ̀ ló so sí o ṣó ti yẹ nìsín mo wá ti mú kọ́kọ́rọ́ sí mo ti rọ tó bá sùn èmi ni tó bá tún mú kọ́kọ́rọ́ yẹn tó mú kọ́ èmi ni o kò sí kò sí ni mo ti rọ tó mẹ́wàá. yéé ẹ ti duplicate kọ́kọ́rọ́ tèmi sọ́wọ́ láti bá a ṣí bí. mi ò lè sáré dágége mi ò lè sáré dé àgége. ẹ jẹ́ èrè sáré dágége ẹ máa sáré wọnú náà dáná mọ́ nísinsìn ọ̀run apáàdì lẹ máa sáré wọ̀ sí torí máa pa yín sí ikú oró lẹ máa fún báyìí. ẹ wo wo wo ìyẹn tún kéré o ṣé orí ni tí mo gbé fún ẹ ṣé wọn fi jíṣẹ́ fún ẹ. mi ò rò ẹ̀yin lẹ gbélé ìsílẹ̀ síta. ṣé orí ọkọ mi olówó orí mi ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ la máa sọ pé bàbá mi ọlọ́run mi ọ̀run alágbádá lọ aláwọ̀ tẹ̀lé ọ̀run kò sí ìyẹ̀mọ́ mo ti gbà kó lẹ́nu ọ̀run tó ń sọ bẹ́ẹ̀ o mo ti gbé fún ẹ o bó ṣe wà yìí nísìnyí agbádá rèé o wo lọ́ọ́ máa wọ̀ tó bá ń wẹ̀ agbádá ló máa wọ̀ tó bá fẹ́ sùn agbádá ni. màá wá jẹ́ bí alágbádá àná. aláwọ̀ tẹ̀lé ọ̀run. èmi ló máa jẹ́ alágbádá àná aláwọ̀ tẹ̀lé ọ̀run ẹ kò sí wàhálà kí n di president orílẹ̀-èdè bí mo ṣe máa múra náà. ẹ ẹ ò bọ̀ kó tó ṣẹlẹ̀. tọ́pọ̀ lọ́sẹ̀ mi máa ń la òkun pupa yín ọlọ́run tó dá mi gbọ́ tó bá ń lànà tó kò lè pàdé mọ́ láéláé. ẹ nǹkan tí mo sọ pé kọ́lẹ̀ kókò lọ wa mọ́tò wa bẹ kẹ́rù ẹ̀ bò. o ti débi tó bá. níbi lè máa kú sí. ìyá lè máa délé. ṣògo lè là yín létí mọ́ ọlọ́run kí jésù padà dé etí yóò lè là àbẹ́bàbẹ́ jẹ́ wọn àbíkí tí wọ́n mọ orí burúkú yìí ẹ wo mo ń lálà lọ́wọ́ tó dùn mí bá ń là tán máa hmm. padà wá síbi torí mi ti tó ń ṣe. shepherd shoot him down shoot him down if he move you shoot him you off him you delete him. ah what's up with you mo bẹ sọ̀rọ̀ o ṣe àwọn obìnrin ti pariwo o pariwo. you mean this you mean this man should kill me. ẹbẹ. you mean to kill me. ẹbẹ. i will do it for you too. Eh? i will do it for you too. o ní bẹ̀rẹ̀ bá yàrá rẹ̀ mi. ìyàtọ̀ wọn bẹ̀rẹ̀ bá yẹn ti bá yẹn kẹ́kẹ́ máa bẹ̀rẹ̀ wá ọ̀gá sábọ̀ òtítọ́ òtítọ́ òtítọ́ sábọ̀ òtítọ́ bẹ́ẹ̀. not pregnancy. òtítọ́ bẹ́ẹ̀ yẹn. you fucking telling me this girl go she she dey go fuck me up. he fuck you he shoot you down. and i go fuck me up too. he shoot you he help you down. kò ní dá fún yẹn sí eré. your fucking man dey bọ́ to be strong good shit. tí ebi nígbà mi ẹ̀ fún wọn ni kò ní ibi tó mú wa yìí kò ní láńlọ́ọ̀dù bẹ́ẹ̀ kíkọ́ fọlọ́ àfọwẹ́. ìyá táwa kó ọ̀rọ̀ fún mi. testimony. mọ́sù. jẹ́ kó bọ́ta. mọ́sù mọ́kú. má jẹ́ kó bá kọjẹ́ orí. my love. ẹ̀yà ológè ni. my love. ọmọ olóńgbò. my love. àwọn wo ni love rẹ. sam. ẹ bí. sam. lóòótọ́ mo wáṣẹ́ wá síbí láti wá ṣe dráìvà ni àmọ́ ọlọ́run ẹlẹ́dàá mi ò ní jẹ́ kí n ṣiṣẹ́ lábẹ́ ìwọ ìyá táwa ìwọ ní pé kíkiní mi kó la òkú pupa ẹja. sam. ah sam. ọdẹ èṣù. lọ bí kò fún mi. oh my god. ah ó dáhùn ó dáhùn. Ọrùn ti mú mi. Ọrùn ti mú mi. Mi mú mi. Kí ló ń ṣẹlẹ̀? Mo ti dọ́dọ̀ yín náà. Mo ti délẹ̀. Ah, ah, ìwọ dà náà. Kí ló dé? Mo ti délẹ̀. Kí ló dé? Má bọ̀ má bọ̀. Fẹ́ tí mo ti lọ́jọ́. Má bọ̀ má bọ̀ má bọ̀. Ah. Àbúrò dà. Látàárọ̀. Ẹgbàá. Àtẹ̀kọ̀ tí mo ti bí ẹ̀. Kó pàṣẹlẹ̀ wọ́n pàdé yẹn pé bèbí wèrè náà. ẹni tá à ń gbéyàwó bọ̀ wá bá. kọ́ńgárù ṣé bí mo pè lórí fóònù. sáwọn olówó orí mi ìfẹ́ ayé mi ọ̀run mi ah adé orí mi Sàámú mo lọ́ọ̀fù ẹ gidi gan mo láìkì ẹ gidi gan mo tún lọ́ọ̀fù ẹ gan pàápàá ó kọjá pé gbogbo ọtí mo bẹ ẹ sọ kó sì ètò gbọnú ẹ ẹ Sàámú wò mí dáadáa bó ṣe wà yìí bí mo ṣe dúró yìí máa fún ẹ twenty million ó lọ fi ṣe shopping ó lọ fi ṣe shopping tún wá bí tómi bá wá tómi odò pọ̀ sí rẹpẹtẹ ni o ó máa kọ́lé síbẹ̀ o wàá tún fún ẹ lówó wàá tún fi kọ́lé sórí omi amọ́kọ̀ tí mo bẹ sọ ni pé Samu, ah mo lọ́ọ̀fù ẹ ẹ jọ tó o bá fẹ́ tẹ́ ọ̀fẹ́ ni téèyàn bá fẹ́ kan àbùkù nǹkan ọ̀fẹ́ ni oorun tó wà lókè yìí ẹlẹ́yà tó máa dà lẹ̀ orí èèyàn kan ló máa dà sí ìbéèrè kan tó tí mo fẹ́ béèrè ní kẹ́ ẹ̀ dá mi lóhùn kíákíá ṣé nítorí ẹ̀ ní tẹ́ ẹ ṣe pè mí rì ṣé kò tó tó rí ah, ṣé kò tó tó rí ṣé kò tó tó ẹ ẹ ní. ṣẹ́gun ìṣirí sùúrù yìí tó sọ pé fẹ́ lọ sílùú òyìnbó yẹn kó sì wà lájọ́ máa lọ lọ mo rò kò rí yín ti burú àbẹ́ táwọn ọmọ primary school ti mọ̀ wípé wọ́n ti gba sẹ́rìn méjì yín kan fi wọ yunifásitì sẹ́rìn <laughs> ti bá gbẹ̀ yín ní ẹ̀ṣẹ̀ etí yín yẹn máa clear kíákíá ni. Eh, eh, my love. ṣé torí ẹ̀ ní tẹ́ ṣe pè mí ní iṣẹ́. àtòrí ah, ẹ̀ torí ẹ̀ ní. Desmond ah. ah, fún mi kiri yẹn. màmá bá yín ìdọ̀kan jẹ́ o. ìfẹ́ mi will you marry me?

kí ló ń ṣe é gan-an olóòlè fóbìnrin kí ló ń tó fi sọ́kò òlè fóbìnrin olówó wo olówó kí ló dé gbèsè ló ti mọ tipẹ́tipẹ́. mo rò pé ò ní làákàyè èèyàn máa fọ̀rọ̀ lọ ẹ ọ̀tọ̀ níbi tó máa máa gbọ́rọ̀ sí ṣọlọ́run tó fún ẹ nírun ó ní kó má ní làákàyè ni kí má lọ fẹ́ yàtá wa bó ṣe darúgbó tó yẹ kí má fẹ́ yàtá wa níbi táwọn olo ẹlẹ́gẹ̀ tútù tí wọ́n wà àwọn ọmọ twenty one twenty two twenty three wọ́n wà ń bẹ̀ ó ní kí lọ fẹ́ ru àwọn yẹn kí má lọ fárúgbó láyéláyé ọlọ́mọ ẹ ọ̀dẹ̀ èṣí èmi ò lè fẹ́ wọn o àwọn twenty twenty three ló fẹ́ fẹ́ kó o fi ẹ̀jẹ̀ gbóná rẹ kó bá àwọn ọmọ ọlọ́mọ. ẹ̀jẹ̀ tèmi gbóná. ó tutù ni. ẹ̀jẹ̀ mi gbóná ó tutù ni. o máa fẹ̀jẹ̀ mi wẹ́jẹ̀. kí ni yàtọ̀. ṣẹ́kọ̀jọ gba sampo ẹ̀jẹ̀ wa méjèèjì kan lọ test ẹ̀ ní láàbù kan wo ètò gbóná jù. ká máa wo. àbórí ò pé. àmọ́ èmi o tó bá jẹ́ yabiliki ni èmi lè fẹ́ yabiliki. ìwọ nìyẹn tèmi bá máa má rí o ìgbé mo fẹ́ rí màá rí àbí mo fẹ́ padà dìyàwó kan lé. ṣé láyé èsì àbáyé tó ń bọ̀. ayé tàwa náà ni tó bá twenty five tọ́mọ obìnrin bá twenty five ó ti darúgbó lọ́dọ̀ tèmi ti darúgbó twenty two twenty three òun ni mo lè fẹ́. Sàámú <laughs> ọ̀dà o èmi ń bẹ̀rẹ̀ mò ń bẹ̀bẹ̀ lọ́dọ̀ Ọlọ́run èmi o ẹnikẹ́ni tí ó gbé mi ga ìbá àjàgbàlagbà kọjá ìyá bíríkì mẹ́rin Ọlọ́run o ràn wọ́n sí mi kó gbé mi ga. Sàámú ṣé bí wọn náà rí i pé ojú ẹ ti wà lẹ́yìn sí i ṣó dàdí pé gbogbo ara ẹ ló ti wà ló ti wà ló ti wà ókè báyìí nìsí nígbà tó gbọ́kọ́ tí mò ń bẹ sọ àbí kì í ṣe bẹ́ẹ̀ ẹ tí wọn náà ti rí ní sìn wọ́n ṣó wá rí báyìí pàbọ̀ ní ìsìn gbogbo ara mi ìsìn ojú ṣẹlá mi ṣe jìjìjì látàrí àná tó ṣe yìí tó ṣe yìí kò tẹ̀sí tó wá dùn mí jù wọn wò pé ah látọjú onímọ̀ tó bẹ̀rẹ̀ sí rògbà mẹ́rin. ṣé máa lọ lògùn bá ṣe fẹ́ lògùn bá ni. ìbò àtọ ẹ ẹ àti bíbá ni kò ti fọwọ́ pa mi lórí lọ sísàlẹ̀. ṣáwọn yín lọ́pọ̀ ni kí ló ń ṣé kìí ṣe àmòdì ṣé kìí ṣe bí wèrè kí ló mú yín tẹ̀ ń lọ àwọn pọ̀ ohun tí mo bí yín léèrè ni pé báwo lẹ ṣe ní gbogbo owó tẹ̀ ní èmi ò láìkí èmi máa ń kí n mọ foundation kan ni o kí n mọ foundation kan. ẹ kí ló dé tẹ pọ́nrọ̀ kan ló máa ń tẹnu mọ́ báyìí kí ló dé tẹ pọ́nrọ̀ kan ló máa ń tẹnu mọ́ báyìí àtẹnumọ́ ah, ẹ̀ pọ̀ o ah, kí ló dé. ẹ wò tó bá jẹ́ ní ti gígùn máa gún yín gidi tó bá jẹ́ ní ti rúnrún máa rún yín bàjẹ́ ohun tí mo sọ ni pé mo fẹ́ mọ foundation bẹ́ẹ̀ ṣe lówó. wo honey ọ̀ni jọ tó rí ọlọ́mú fọlọ́hún bẹ́ẹ̀ má lọ́wọ́ ẹ fún mi mọ́ má pè mí ní yàtá wa dùn nítorí bí níbi tá a dé yìí nísìn má pè mí ní my sugar my tea my chicken pie. ìyàtá wa máa jáde o mo ní mo fẹ́ mọ foundation kan tó wà lẹ̀. Ah, ah, ta ni yẹn. èmi ni ma. sarah. yes ma. Ah, wo mi wo wo mi bá a ṣe máa ṣe ní bó jẹ́ kí ló ṣe àpò ṣórí mi bí mo ṣe ra bàbá ṣórí bá a ṣe máa bẹ̀rẹ̀ nìyẹn ọmọ mi báyìí àwọn ah, ọmọ báyìí tètè sílẹ̀ fún mi náà. mo gbọ́. Eh, eh, eh. ṣé o pé síbẹ̀ yes ma. o pé. yes ma. ẹ wọ́n máa lọ tí. ọ̀rẹ́ ma yes ma. Sam Sam. kí ni kí ni tó wà. ìwọ ní. ayé mi o kí ni léyìí. Ah, má jẹ́ kí dọ́là àrùn dọ́là gbọ́dọ̀ rùn. tó bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ ni ìyá tá a wà ìyá tá a wà ìyá tá a wà bó lẹ́tí ní gbogbo eléyìí bó lẹ́tí rọ́dún wọ̀wọ̀ yìí. ẹ kí ló dé tó sàyẹnú yàrá kí ló dé tó sàyẹnú yàrá. kò sí wàhálà. mo wá yé o mo wá yé o ó dẹ̀ tójú bọ́ọ̀lì gan o torí kí lè bẹ̀gbẹ̀ pé o torí bó ṣe wà yìí máa mú ẹrin o máa mú ẹrin gidi gan wọ́n gan wá pa gan. ṣé ẹ rán ọmọ yìí ṣe rí ọmọ burúkú náà ọmọ ìṣẹ́ ni ẹ bọ́ ìṣe kẹ́yìn ẹ bọ́ ìṣe ó ti wà là wọ́n jókòó máa ń lò peter ẹ̀rọ ọmọ là peter fún ọmọ là kó máa kó lọ lẹ́yìn òjò lẹ́yìn náà òjò. eléyìí jò lẹ́yìn o eléyìí ti madam madam ẹ káàsán <laughs> madam mi wọ́n ní kí n kó twenty thousand fún yín eh? madam àwọn ọmọ eh. mi wọ́n ní kó twenty thousand fún yín. ẹ eh, wo kì í ṣe bí Ọlọ́run má jẹ èmi kọ́. ẹ gbọ́ madam ti tèmi ọ̀gá mi wọ́n ní fún yín ní twenty thousand tí yín ni. ọlọ́dà mi ò ní jẹ́ kó rí mi gbẹ́bọ̀dẹ̀ láyé tó fi hàn ṣòwò tó ń gbẹ́ pàtó ń gẹ̀ẹ́sẹ̀ kí ló ṣẹlẹ̀ ṣé mo tọrọ owó lọ́wọ́ yín ni. wọ́n fún yín ni wọ́n fún yín wọ́n ní kẹgbà ẹgbà wọ́n ní fún yín ti yín ni. Ah! mọ́dàmú yín bẹ́ẹ̀ ni mọ́dàmú yín ló fún yín ẹ kújọ mẹ́ta inú ilé ìlọ rẹ̀ ṣì wà kẹ máa kúrú kẹ máa ga ẹ jẹ́ súnmọ́ wa ká jẹ́ kẹ mọ nǹkan tó ń lọ nígboro súnmọ́ wa ká fọ̀nà ẹ̀ kó o mọ bí tán ṣe ń lọ nígboro dáadáa kò burú o mọ ibi tí mò ń gbé tẹ́lẹ̀ tó bá fẹ́ rí mi tó bá débẹ̀ wọn á sọ ibi tí mo wà fún ẹ láyọ̀ o. arábìnrin yóò ju ọ ṣe o ṣọwárí lẹ́yìn gbogbo ilé ìta tí wàá ṣe fún ọ yìí hmm, owó ti dé ṣìkìṣìkì màmí owó ti dé ṣọwárí owó tó wá nìyí òun ló wàá máa fi tan àwọn ọkùnrin kéékèèké tán wà ń ta tán ń wá gbàlagbà tó lówó lọ́wọ́ tí ó fowó tún wọn ṣe tó bá ti wá ń bá wọn lájọṣepọ̀ bàǹtẹ́ yìí kò gbọ́dọ̀ kúrò lára rẹ o gbogbo ìgbàkigbà tó bá ti ń bọ̀ lájọṣepọ̀ ni kó mọ̀ wà lára rẹ o tó bá ti ti ń bọ̀ lájọṣepọ̀ bó bá ti ń gùn báyìí wọ́n mọ̀ gbẹ bó ti ń gùn báyìí náà mọ̀ gbẹ bó má sì ti ń gùn tán gbẹ òun <laughs> owó rẹ yóò mọ pọ̀ sí alùbáríkà àtàìsìkì ara wọn òun láwọn lò fún ọ ìyún ẹni <laughs> ẹlẹ́ẹ̀kejì rẹ̀ àǹjọ̀nú kan yọ̀mọ̀ yọ sí ọ lóṣù mẹ́ta mẹ́ta torí bó bá ti ń yọ sí ọ bó bá jẹ́wọ́ nìkan ló dá wà kọ́ ọmọ rẹ́rìn ni o bó bá sì wá já àwùjọ àwọn ènìyàn lọ wà térò pọ̀ gbogbo wọn kọ́mọ rẹ́rìn ni o tọ́ọ̀ bá rẹ́rìn láàrin ìṣẹ́jú kan tí ẹ bá ọnu o gbogbo ohun tí mò ń sọ látàárọ̀ ṣó yí ọ. yèyè hmm? yèyè hmm? ṣé rí gbogbo àlàyé tẹ́ ń ṣe látàárọ̀ gbogbo ẹ̀ ló yé mi pátápátá o ṣé wá rí èyí tẹ́ fi sígbà yẹn yẹn ni o lè wọ́ọ̀kì o o lè ṣẹlẹ̀ o ṣó tí eyín nìsín ẹ kó ń o ṣé ti rí ṣé ẹ wá sọ fún mi sí pé ìgbà tí tẹ́ mu dání yìí òun dè tẹ́ mu dání yìí gbé kébì lọ́ba Gani Adams àti Sunday Igboho láwọn tẹ́ pé wọ́n lóògùn wọ́n tún lóògùn jẹ yín gan lọ wọ́n tún níbọn ebi tí mi níbọn tí mi lóògùn ẹ wá ní kí lọ bá wọn jà ẹ má ràn mí níṣẹ́ irú ẹ̀ mi ò lè lọ. èmi ní kó lọ bá gbà ní Adams àti Sunday gbowó jà ládùúgbò gbogbo tí mo kálẹ̀ látàárọ̀ ṣọgbọ́n ṣúgà ní Adams lẹ́nu mi àbúgbọ́ Sunday gbowó àní bàǹtẹ́ yìí bàǹtẹ́ yìí kò gbọ́dọ̀ kúrò lára rẹ̀ tó bá ti wà lára rẹ gbogbo àwọn tó bá ti ń bọ̀ lájọṣepọ̀ wọ́n mọ gùn wọ́n mọ gbẹ wọ́n mọ gùn wọ́n mọ gbẹ bó má sì ti ń gùn tó ń gbẹ bẹ́ẹ̀ ni owó tí ó mọdé tó lálùbáríkà ara wọn là lò ẹlẹ́ẹ̀kejì mo ní àǹjọ̀nú àǹjọ̀nú àǹjọ̀nú ẹbọra ńlá kan eh. yóò mọ wá lóṣù mẹ́ta mẹ́ta tó bá ti wá tó bá dẹ̀wọ̀ nìkan ló dá wà mọ́ ọ̀rẹ́ rìn bó bá sì dáwùjọ àwọn èèyàn náà wà gbogbo yín kẹ́ mọ́ rẹ́rìn tẹ́bà rẹ́rìn láàrin ìṣẹ́jú kan wàhálà dénú o hmm. tí ń bá yín nu o. Hmm ṣé àlàyé tẹ̀ ṣe fún mi ni pé ẹ tẹ́ bá fún mi ní oúnjẹ yìí sí tí bá ti so oúnjẹ yìí mọ́dì àbí mm. gbogbo àwọn ọmọ ọ̀ṣọ́rọ̀ bọ́ìsì yẹn mm. tó máa wá àwọn ṣúgà mọ́ mi kiri eh, eh, oh. kí máa fowó tọ̀ wọ́n jẹ eh, kí wọ́n mú oh. wọn wọlé hmm, hmm, hmm. tí bá ti jẹ́ owó tẹ̀mí máa pọ̀ dáadáa. ó máa máa pọ̀ sí àjọ̀nú kan máa tún máa yọ ẹlẹ́rìn lórúkọ ẹ̀. ẹlẹ́rìn ni o bẹ́ẹ̀ bá rẹ́rìn tẹ́ bá ọ̀nù wò <laughs> yeye o eh, eh, eh, kò sí wàhálà kò sí wàhálà mo ti gbọ́ gbogbo nǹkan tẹ́ sọ. àmọ́ ṣáàní kọ́kọ́ gbọ́ tẹ́tí rẹ̀ iná ká tó mú nǹkan mi ṣe báyìí. Ah, ah, ah. yeye ẹ má lọ bẹ yẹn ẹ má lọ bẹ yẹn nígbà tó bá tún bẹ àwọn tó láyé lọ́wọ́ tó bá tún fún fi kún tẹ́tí mi yìí ìyẹn ò dáa kó ṣe kò tó dáa ẹ ó ti dúpẹ́ tẹ́lẹ̀ ni mo ṣe wá bíbá yìí pé káyé mi lè dáa ni kó sì wàhálà ẹ̀yẹ kan mú kí ni ìwà kí n di rẹ o kò gbọ́dọ̀ kúrò dì ìdẹ tó bá ti bọ̀ látọ̀ṣe. ayé mi o ayé mi ìyá táwa nítorí kẹ́ ẹ lè bẹ̀gbẹ́ pé òun lè ṣe ń tòjú wọlé káàkiri èyí tí gbàgbé bọ́ sọ pé ní tí ò bá mọ bí ẹgbẹ́ ẹ̀ ti là ó máa padà sàrí àsàkúdànù ni téèyàn bá máa ti rí èèyàn tí ó yẹ kéèyàn má máa fura sẹ́ni yẹn o. ẹ sábúkí tó kálẹ̀ rí àánú yàrá. nítorí pé kẹ́ ẹ lè bá ẹgbẹ́ yín pé ẹ wá lọ ń ṣòṣì káàkiri wọ́n fún yín bàtẹ̀ ẹ̀yin máa sọmọdì àwọn ọmọ ọlọ́mọ tó bá wá gòrí yín ẹ ti bayé wọn jẹ́ àwọn lójú kòkòrò ọmọ olórí burúkú tó kọtọ ọgbà wọ́n wá gòrí yín torí owó. ẹ kó sì wá lajà ṣe òun tó máa ṣe ó ti bá mi lẹ. ká ṣe ohun tá máa ṣe ṣé bàtẹ ò sí lára yín báyìí ṣé bàtẹ yẹn ò sí lára yín. bàtẹ tó fún yín pé kẹ́ ẹ lò ṣé kò sí lára yín báyìí. iwájú ló wà yín ni kò gbà wọlé. bàtẹ wà lára yín kí n wá kò kò lè dáa fún yín kí ló tó ṣe báyìí. èèyàn kan tó wá yọ̀ sí yín tó bá ti wá yọ̀ sí yín wọ́n wá ní ẹ̀wá ní kán máa rẹ́rìn gbogbo àwọn tó wà láyìíká yín wọ́n máa rẹ́rìn wọ́n máa rẹ́rìn kò ní dáa fẹ́ yìí. rà mí dáadáa rà mí dáadáa. kí lu ẹ̀yìn ẹ̀yìn fẹ́ kí bí mo ṣe gùn tó iná kí n gbẹ kí má wá gùn lọ kí má gùn lọ má wọlé má lọ pé àwọn bọ́ìsì wa wọ́n máa ya wọlé rẹpẹtẹ ń sìn ah. má lọ pé wọ́n máa ya wọlé ni wọ́n máa lu èlú nílùú wèrè màá jẹ́ kọ́ mọ̀ pé o ti ba yí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ jẹ́ kò ní ò ní soríire níwọ̀ yìí wẹ̀yọ̀ ni màá sọ fún pátá. sàbúrò rí rí sàbúrò tètè máa rí. kìnì ẹ̀ ti dé tó ti dé ni kìnì ẹ̀ ti dé ni tó ti dé ni. mo sọ fún yẹ̀yẹ́ yìí ní ìbẹ̀rẹ̀. Sekini! Ayé mi ti bàjẹ́ wò Sekini! Sábúdé ìfàt! Wò Sekini! Wò Sekini! Náà nàná sí! Èyí táyé yìí ti rú. Kí ló ṣẹlẹ̀? Yẹ́nì kí ló ṣẹlẹ̀? You need to go outside now! Ẹ lọ sí gẹ̀ẹ́sì ẹ̀ wọ̀ lọ́kàn. No party to go out! No party to go out! bí mo ṣe tójú bọ̀ dé o ṣé ẹ rí gbogbo ọkùnrin wa ti gòrè ẹ̀mí báyìí tó bá ti gòrè ẹ̀mí báyìí tí wọ́n bá jẹ ah! yẹ ẹ wo ẹ bọ́ tó ṣẹlẹ̀ ẹ ṣe máa mẹ́wàá lórí mi. ọjọ́ yẹn ló máa gbà tí n bá bèrè owó mi tó bá lóhùn òní ọjọ́ yẹn ló máa gbà pé mo burú. Samu Alájọ. Samu Alájọ. Samu Alájọ. Samu Alájọ. oṣù bàtàn mo fẹ́ gbowó mi. oṣù bàtàn mo fẹ́ gbowó mi. oṣù máa mo fẹ́ gbowó mi. Sàámú fowó ṣe nǹkan rẹ ní fún wọn ní owó wọn. má gbó owó mi bó pẹ́. má yàrá wájú ti bí fún wọn lówó wọn. má gbó owó mi bó pẹ́. jàgùjà ni wọ́n wọ́n fi àjọ bojú ní sáré. má gbó má gbó owó mi bó pẹ́. olóòtú ọlọ́mọ ẹ̀ sì sàmú fún wọn lówó wọn o. pàgbó ìjó pàgbó sọ bẹ́ẹ̀ mú gbọ́ bẹ́ẹ̀ o. Eh. alájẹṣẹ́kù alájẹpamọ́lẹ̀ ní dájọ́ jẹ́ nítorí ọ̀dá owó ni mo ṣe ń dájọ́ fún mi lówó mi má jẹ́ kó sún wọn fún wọn lówó wọn bóṣù bá ti tán mi ò fẹ́jọ́ mi ò fàròyé lóṣù bá tán fún mi lówó mi fún wọn lówó wọn ò sàmú o. máa gbó máa gbó owó mi ó pẹ́. Sàámú Alájọ. Sàámú Alájọ. Sàámú Alájọ. oṣù bá ti tán fún wọn oṣù bá tán bá mi gbówó mo rówó mo gbà wọn lójú ìṣe oṣù bá tán mo fẹ́ gbówó mi. Sàámú máa gbó máa gbó máa Alájọ. la fi bẹ̀rẹ̀ máa ma jẹ́ ká fi ìjà parí o. Magbo Magbo owó mi. Bí wọ́n ṣe mọ̀ ẹnìkan ṣe bá ẹ̀ pojú ojó lóòótọ́. Magbo Magbo èrè lójú òwò orí owó wálé ríre.